akínyìn nílé lóko ní gbogbo bí tí ẹ ti ń gbọ́ wa orúkọ mi ni prophet olúwàfẹ́mi dáre joseph adẹ̀kínyìn kú dédé àsìkò yìí fún àkókò tí a wà yìí mo gbà á ní àdúrà wípé ọlọ́run àjíǹde gbogbo ohun tó ti di òkú nínú ayé rẹ àti èmi ọlọ́run yóò jí dìde nípa orí ọ̀fẹ́ rẹ̀ ikú rẹ̀ lórí igi àgbélébùú gbogbo abárí gbogbo ibi tí ayé ti ń jẹ̀rí àti èmi ní ìyà ó yá lónìí ọ̀run lọ síbẹ̀ ó lọ gba ìṣàkóso a kí gbogbo ènìyàn tí ń wò mí àti gbogbo ènìyàn tí ń gbọ́ mi ohun tí a mú wá fún wa lónìí òun náà ni wípé ìfẹ́ ọlọ́run sí àwa ènìyàn ìfẹ́ ni ọlọ́run ìdí nítorí pé ọlọ́run ìfẹ́ ni òun ló fi sọ fún rẹ àti èmi nínú ìwé Jòhánù Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje sí ìkọkànlá ó ní olùfẹ́ ẹ fẹ́ràn ara yín nítorí pé ìfẹ́ ti ọ̀dọ̀ ọlọ́run wá ọlọ́run fúnra rẹ̀ sì ní ìfẹ́ arákùnrin àti arábìnrin ẹ̀yin tí ẹ ń gbọ́ mi ní àkókò yìí ohun tí a mú wá fún wa ni wípé ìfẹ́ ni ọlọ́run nípa orí ọ̀fẹ́ àkókò tí a wà yìí ẹ jẹ́ kí a ní ìfẹ́ ara wa kí ọkùnrin kó ní ìfẹ́ obìnrin kí obìnrin kó ní ìfẹ́ ọkùnrin ìjọ sí ìjọ kan ní ìfẹ́ ara wọn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè kan ní ìfẹ́ ara wọn ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa kí ni ohun tí à ń sọ ni wípé ìfẹ́ ṣe kókó láàrin gbogbo ènìyàn pàtàkì láàrin ìjọ sí ìjọ ìfẹ́ ṣe kókó láàrin ọkọ sí aya ìfẹ́ ṣe kókó láàrin ọmọ sí bàbá ìfẹ́ ṣe kókó láàrin bàbá sí ọmọ ìfẹ́ ṣe kókó bí kò bá sí ìfẹ́ ohunkóhun tó bá ṣe kò lè yọrí hallelujah gbogbo ẹni tó gbọ́ mi ní àkókò yìí ohun tí a sọ fún wa ni wípé bí ẹnikẹ́ni bá ní òun wà nínú ìmọ́lẹ̀ tí ó arákùnrin rẹ̀ tàbí tó arábìnrin rẹ̀ kò sí ìfẹ́ nínú rẹ̀ ẹni tí ó bá ní ìfẹ́ ìfẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ń ṣe bí a bá lọ ó bá ilé àti èmi sọ̀rọ̀ níbẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá ní ìfẹ́ ó ní ìfẹ́ máa ń mú sùúrù hallelujah ìfẹ́ máa ń ṣe kí ni ó máa ń mú sùúrù ẹni tó bá ní ìfẹ́ arákùnrin rẹ̀ kò sírò ohunkóhun tó lè ṣe sí i ó máa ṣe kí ni ó máa mú sùúrù nínú sùúrù ó ní ìfẹ́ máa ń ní kí ni ó máa ń ní ìpamọ́ra bó bá ṣe ibi sí ẹ wàá ní ìpamọ́ra pẹ̀lú ẹ̀ kì í ṣe wípé kí a lọ lo òfin ìgbáyé Mósè tó sọ wípé bí adìyẹ bá dà mí lóògùn nù màá fọ́ ní ẹyin arákùnrin àti arábìnrin ẹnikẹ́ni tí kò bá ní ìfẹ́ òun ló máa fi búburú san búburú ṣùgbọ́n nítorí pé àkókò tí a wà yìí ẹ jẹ́ kí a ní ìfẹ́ ara wa dájúdájú nínú ilé ni kí ìfẹ́ kó jọba bí ìfẹ́ bá sọnù láàrin ọkọ àti aya kò sí ohunkóhun tí wọ́n lè ṣe tí wọ́n lè ṣe àṣeyọrí bí ìfẹ́ bá sọnù nínú ìjọ kò sí ohunkóhun tí wọ́n lè ṣe tí wọ́n lè ṣe àṣeyọrí ní orílẹ̀-èdè bí ìfẹ́ bá sọnù kò sí ohunkóhun tí wọ́n lè ṣe tí wọ́n lè ní àṣeyọrí ẹ jẹ́ orílẹ̀-èdè tí a wà yìí ìfẹ́ ti sọnù ìfẹ́ tó sọnù ni àwọn ọ̀kan ò ṣe rí tẹnìkan rò ṣùgbọ́n bí ìfẹ́ bá wà president àárí ti àwọn ènìyàn tí a kó lé lọ́wọ́ á rí tiwọn rò ṣùgbọ́n ohun tí a ń bẹ̀rẹ̀ fún ní àkókò yìí ẹ jẹ́ kí ìfẹ́ kó wà láàrin wa nítorí pé ìfẹ́ ni Ọlọ́run àkókò tí a wà yìí àkókò àjíǹde ni òun la ṣe sọ fún wa wípé ìfẹ́ ṣe kókó nípa ìfẹ́ sí Ọlọ́run nísìrí àti ẹ̀mí ló fi rán ọmọ bíbí rẹ̀ sí wa láti lè wá kú fún ìrẹ àti ẹ̀mí láti lè wá gbà wá ó ní èmi lọ nínú ìsinsìnyí nínú ìwé Jòhánù orí kẹrìndínlógún ó ní èmi ò rán ẹnìkan sí ẹ̀mí olùtùnú tí ó máa ṣe àkóso yín arákùnrin àti arábìnrin ohun tí a mú tọ̀ wá lónìí ni wípé ìfẹ́ ni ọlọ́run ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa ọlọ́run á wà pẹ̀lú wa ìrìn àjò orí kọ̀ọ̀kan á yọrí sórí mo gbàdúrà fún gbogbo ọkàn tó gbọ́ mi ní àkókò yìí gbogbo ibi tí ayé rẹ ti nílò èyí tí ń ṣe agbára àjíǹde yóò lọ síbẹ̀ iléeṣẹ́ yóò máa gbèrú sí i àti gbogbo ọkọ̀ tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí ọ̀run yóò máa wà pẹ̀lú yín níbi tí ayé yín ti nílò ìrànlọ́wọ́ agbára àjíǹde yóò lọ síbẹ̀ Jésù Olúwa wa.